الحمد لله رب الورى خلق السماوات والأرض وما تحت الثرى والصلاة والسلام على رسول الهدى ونور الدجى محمد نبي الهدى وعلى آله وصحبه أهل التقى ومصابيح الدجى أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا آمين. وانفعنا بما علمتنا آمين. وزدنا علما آمين. يا عليم يا خبير آمين. أيها الأخوة عليكم لين يمدوكم kókó ẹlẹ́ẹ̀kejì àbí àǹfààní ẹlẹ́ẹ̀kejì tó wà nínú àwọn àyà tawhid mẹ́tẹ̀ẹ̀ta yìí tí a sì wọ́n ní ẹ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn yìí eléyìí ni ìjókòó tá a tún fi máa parí kókó ẹlẹ́ẹ̀kejì tàbí àǹfààní ẹlẹ́ẹ̀kejì táwọn àyà náà tó kó sínú léyìí tí ọlọ́run ọba tó gbé kalẹ̀ náà sọ́lá tó dàrí yá tọ́lá ọba sọ pé wà máa kọ́lá kọ́tò jinna wal insa illa liya'budun. wà máa kọ́lá kọ́tò jinna wal insa illa liya'budun. ما أريد يطعمون إن الله هو الرزاق بالقوة القوة المتين بين الله بارو يا nínú àwọn àyà yìí lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti pa wá sọ fún wọn yí pé èmi ọlọ́run ọba mi ò ní bùkátà síjọsìn yìnyẹn kò lè ní símílà àǹfààní kankan bákan náà ó lé lọ fún ara rẹ̀ ó lékù lọ́dọ̀ ara rẹ̀ ó ní kìí sí ìròyìn mi ọlọ́run ọba kìí sí ìròyìn mi ẹ̀dẹ̀ ẹ̀mí tí mò ń dẹ́dà ibi kí n máa wá bùkátà sáré jù kí kankan hmm. bákan náà ó tún mú kù lọ́dọ̀ ara rẹ̀ èmi ọlọ́run ọba ní kí jẹun hmm. lẹ́yìn ìgbà náà wá ròyìn ara rẹ̀ pẹ̀lú opposite ìdàkejì méjèèjì hmm. ìdàkejì jíjẹ àdìdàkejì bí wọn wá bùkátà káàkiri kí ni méjèèjì ọlọ́run ọba sọ pé mi ní Razzaq ó ní èmi ni ọba tí máa fún kálukú ní tó nílò láti lò mm. bàbá sì jẹ́ tí ń fún èèyàn nìkan ẹni tí ń pèsè nǹkan báwọn ènìyàn a mọ̀ wípé kìí ṣe ẹni tí ó máa pèsè nǹkan báwọn ènìyàn kò gbọ́dọ̀ jẹ́ olòṣì mm. ẹni wípé olòṣì ni máa wà nǹkan káàkiri ẹni tí kì í wá nǹkan káàkiri ọlọ́rọ̀ nìyẹn ni pé olùpèsè lọ́wọ́ ọba hmm. bákan náà tó ròyìn ara rẹ̀ pé mi ni alágbára tó lágbára jù ìyẹn ni pé èmi kì í ṣọ̀lẹ hmm. ọ̀lẹ ní máa wá agbára káàkiri ọba nìkan wá nǹkan kan lọ sọ́dọ̀ lagbara ọgbà pẹ́ni tó ń lọ bá lágbára nìyẹn hmm. ẹni tó wá ni a mọ̀ pé nìyẹn ọba ní ìrìn ọba ní kìí sọ́lẹ̀ ìmì hmm. ni alágbára tó hmm. sọ pé inna Allah inna Allah huwa ar-razzaqu dhul-quwwatil matin verily Allah is the all provider owner of power the most strong èmi ni alágbára èmi ni àrọ̀zá èmi ni ọlọ́pọ̀lọpọ̀ arísìkì èmi ni ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan tẹ́yìn ẹ̀dá ó lò èmi mo ní lọ́dọ̀ bákan náà èmi ni alágbára tí ọ̀sá àlàfà agbára mi wíwá tí ìròyìn méjèèjì yíwá lẹ́yìn àáyà tawhid lẹ́yìn bàtọ́ náà bá sọ pé ká sí òun nìkan ṣoṣo ó ń túmọ̀ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tawhid ẹ̀fọ́ kàbálẹ̀ ẹ̀fọ́ sọ̀yà fún yóò ní méjèèjì lọ́dọ̀ kí ni nǹkan méjèèjì àrísíkòl kẹfì àrísíkòl kẹfì alákọ̀ọ́kọ́ nìyẹn ni pé ẹni tó bá ṣe tawhid tó ṣe mọ́lọ́nà bá ìṣẹ̀lọ́wọ̀n bá lọ́kàn tó bá ṣe dáadáa ẹ̀ máa fọwọ́sọ̀yà fún yí pé kò ní táwọná hmm. ẹ máa fọwọ́ sọ̀rọ̀ fún yín pé nǹkan èlò ní wọn hmm. ẹ máa fọwọ́ sọ̀rọ̀ fún yín pé àwọn nǹkan tí a fi ṣayé kò ní dààmú tí fi máa rí hmm. nàá ìtẹ́sìn pè ní àrísìkí gbogbo nǹkan tí yóò fi sáyé náà ló kó sí nínú hmm. ó kó àlàáfíà sínú hmm. ó kó jíjẹ sínú hmm. ó kó kárílégbé sínú ó kó ìfọ̀kànbalẹ̀ sínú kó kéèyàn ọ̀rọ̀ ọmọ bí sínú kó kéèyàn ọ̀rọ̀ aya tàbí kó lọ́kọ sínú kó kéèyàn ó ṣòwò kó jèrè sínú inna Allaha huwa razzaq. inna Allaha huwa razzaq dhul quwwatil matin. ní àbáṣe tàwáhìd dáadáa ayé àtọ́nà ọba ń wá lẹ́yìn tàwáhìd yìí yóò lẹ́tọ̀ sí nǹkan méjèèjì nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni àrísìkì tó gbòòrò hmm, àrísìkì tó pọ̀ ẹ̀yìn ni tó bá fẹ́ kó olówó ìwọ olòṣì tó bá fẹ́ da lárísìkì tó gbádùn àrísìkì tó gbádùn ayé dáadáa yà wá ṣe tàwíìdù rẹ̀ hmm, ah, dáadáa bákan náà kì í wá ṣe kó rí tàwíìdù làṣẹ́bà lọ́fẹ̀ẹ́ ó ṣe tàwíìdù rẹ̀ dáadáa ni hmm. ló jẹ́ sí pé èyàn olùgbọ́ mi alápọ̀ni ìwọ tó ń ṣe èméjì tí ọ̀rọ̀ ọlọ́run ọba tá a ké fún ọ̀yẹ́ pé tó bá ṣe tàwíìdù dáadáa ó dẹni tí ó rí pé tí ayé rọrùn bí tọ́n sí èméjì síbẹ̀ máa bọ̀ wá hmm. máa bọ̀ wá nítòsí nígbà wá wo àwọn hmm. nǹkan ìṣẹ̀lẹ̀ ayé hmm. àwọn ìtàn tó ti rí kọjá tí ò sí máa ṣe èméjì sí bóyá tó bá gbọ́tà yìí tàbí tó bá ráwọn ìṣẹ̀lẹ̀ ayé yìí bóyá ó ṣeé ṣe kí ẹ̀mí rẹ̀ ó dìrọ̀ mọ́tà òṣèlú tá a bá ń káyà fi níyàn tàbá ń ka hadith nìyà hmm. tí wọ́n bá gbọ́ ẹ̀ka ìtàn tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé hmm. ẹ̀ka fún un ẹ bá sọ pé omi gbé ànábì ọlọ́run ọba fomi parí rẹ láyé ànábì wa nù àríṣàlátò hmm. tá a ká àyà fún tá a ká hadith fún tá a tún ka báìbù náà fún àtàwọn tíra mẹ́tọ̀ lẹ́sí títàn yẹn wà ń bẹ̀ fún wọn tí ọba gbàgbọ́ ẹ̀sọ́ kan pé só olómìyà ní ìbàdàn àbó orí hmm. ẹ̀rí pé tọba lọ gbọ́ tọba lọ wo bẹ̀ yóò gbà pé ọmọya lè ìbàdàn ṣẹlẹ̀ hmm. ìwọ tí a káyà fún tó ti ẹ̀gbọ́ wá gbọ́ táwọn àníjọ ọlọ́run ọba kọ̀ọ̀kan hmm. tó jẹ́ sí pé wọ́n ṣe tàwọn èèdù dáadáa wọn ò mú nǹkan mímọ́ ọlọ́run ọba wọn ò jẹ́ èèyàn kan tó máa jẹ èèyàn lóru eh, wọn ò jẹ́ èèyàn kan tó máa sáwo lóru wọn ò jẹ́ èèyàn wọn ò kọjú sọ́lọ́run ọba lọ́sàn wọ́n kọ̀yìn sí ọlọ́run lóru wọn ti bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà wọ́n láyé rọrùn hmm. ibi tó jẹ́ kọ́ máa wá kọ̀yìn sọ́lọ́run ọba lóru káàkiri náà nípa ọ̀fẹ́ sáyé rọrùn wá wo àwọn àmẹ́bí tí mo fẹ́ mẹ́ńsà fún ọ yìí tó o bá àwọn ayé Al-Qur'an ta kéyìí ìtàn yìí yẹ kó fi yọ alábíwá Ibrahim alayhi salatu wa salam ó ṣe tàwọn ìdí ẹ̀ dáadáa kò múrogún wọn lọ́wọ́ ọba kò hmm. pọ̀fọ̀ alábí ibrahim hmm. àpọ̀fọ̀ alábí ibrahim òfin kankọrùn alábí ibrahim òdítírà hmm. alábí ibrahim òfin kankọlé alábí ibrahim ọ̀kásẹ̀ kan alábí ibrahim òsùn kankan mẹ́jì alábí ibrahim òlàn kankan lá alábí ibrahim ọrụ wọ́n dáadáa nígbà tó dáadáa ó láyé rọrùn ẹ̀dẹ́ka kọ́kọ́ wo sọ́dọ̀tù Maryam aya 41 àti 42 ẹjẹ́ àwò díẹ̀ kágbéyàwó náà ọlọ́wọ́ bá sọ pé wazkur fil kitabi Ibrahima innahu kana siddiqan nabiyya and mentioned in the book that is the Quran Ibrahim that is Abraham verily he was a man of truth a prophet. Hmm. Ànábì Ibrahim ọlọ́wọ́ bá ń sọ fún ànàbí pé báwọn èèyàn bá gbá àyà tó ń ké fún pàtàn Ibrahim fún wọn mm-hmm. ilé nítan Ibrahim wọ́n tó ń gbọ́ mi náà máa gbọ́ tan Abraham anẹ́lúwà Ibrahim máa gbọ́ o máa wò bó ti sáyé tí wọn náà bá fẹ́ sáyé rọrùn ní tó ṣe tó fẹ́ ráyè rọrùn sí wọn náà sí mm. kí ni nǹkan náà tàwáhídù ló ṣe mm. àwọn ọlọ́wọ́ bá sọ pé wà nábì máa pàtàn Ibrahim fún torí pé ẹni dáadáa lọ́jọ́ níwájú àwọn ọlọ́wọ́n ọba kí ló wá sí tó fi wá dẹni dáadáa tó fi wá rí pẹ̀tì ayé ọ̀rọ̀ sí ìkọ́lá ní abí ìkọ́lá ní abí yá abati ní mata àbúrú ma la yasma'u wa la yubasiru wa la yughni 'anka shay'a when he said to his father oh my father why do you worship that which hears not sees not and cannot avail you in anything ọba tó lè sàjẹ́ ń bẹ̀ ni alábẹ̀bẹ̀ ayé ọba tí kí ni jẹ́ ọba tó lè ọsọ̀rọ̀ sórí ìsà yàbá ìsọ̀rọ̀ sí tẹ́ǹsì àti sọ̀rọ̀ sí tẹ́ǹsì náà ni nígbà president ìlú kan ó ti bá wàhálà soro rẹ̀ náà gba ẹti di bẹ́ẹ̀ náà nìyẹn ó ní يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا Oh my father, worship not Shaitan. Verily, Shaitan, Satan, has been a rebel against the most gracious. That is hmm. Allah subhanahu wa ta'ala. Orí Anábì Ibrahim, ó tún pa ọ̀tọ̀ tó ké sí bàbá ẹ̀, bí ó ń ké sí bàbá ní ké sí àwọn èèyàn rẹ̀ má sì máa sin èṣù hmm. má sì mú èṣù lólúwa hmm. gbogbo ẹnikẹ́ni tí ọba ti ṣe tàwọn kí ló mú lólúwa ní ṣèǹtọ́nù ló mú lólúwa yẹn eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn aládáradá tẹ́ ń wò tí wọ́n fẹ́ ṣe ẹ̀sìn bóra yìí tẹ́ ń sin nǹkan míì tí ìṣẹ̀lẹ̀ náà nẹ́bì ọlọ́gbẹ̀ eléṣù ni wọ́n hmm. bá fún wa ní bá ní eléṣù ọ̀yẹ̀ kan máa dáhùn ní. ẹni tó bá jẹ́ eléṣù yóò tó wá jẹ́ sí òògùn gbàdá yóò tó wá jẹ́ wòlíì gbàdá yóò ti wá jẹ́ ni ọlọ́run gbà ní. ààrẹ ìbára mi ní bàbá má sí èṣù má èṣù ló ń sìn gbogbo ẹni tí ìbá ti sin lọ́wọ́ bá kí ni ń sìn. èṣù ààrẹ ìbára mi sí dìbà ní mo wá di máa tán ọ wá kéde fún ọ pé tẹ ẹ bá wá gbọ́ tẹ ẹ bá wá sọ fún yín tẹ ẹ o èmi ọ pa yín tí o wà á hmm. tẹ́sí lukùn. wà á tẹ́sí lukùn wà máa tẹ́dẹ̀ ọ̀húnà ربي وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا And as I turn away from you and from those who you invoke besides Allah subhanahu wa ta'ala. وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا. ó ní anábì Ibrahim alayhi salatu wa salam ó tẹ̀síwájú pé màá pa yín tí o màá sì forí sáyé sílẹ̀ màá fi wọ́n náà tó ń gbọ́ mi pa gbogbo àwọn ṣége yẹn ti. pa gbogbo ẹ̀ ti ṣẹ́yìn máa jẹ́ ń pè ní ṣége ṣéwù nù àwọn ṣéwù ní ṣége ẹ pa gbogbo àwọn ṣége yẹn ti lọ́wọ́ àwọn nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ ọba ẹ pa gbogbo àwọn àsokọ́ǹtì. Hmm. ẹ pa gbogbo àwọn hàǹtù oní àtìmí tẹ́ mú ẹ pátì àlọ́dúnbà ẹ̀wọ̀n ní gbogbo hàǹtù mú àti máa ju tíra sápò àti máa fi kọ́lé àti máa wẹsẹ̀ àti máa fi fọ́lẹ̀ àti máa síngbẹ́rẹ́ gbogbo ẹ̀wọ̀ àtàzílùkùn wà máa tàbí ọ̀hún àmì ìrìnjú nínú وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا ما ذا إبراهيم تواسي بانتا فلما اعتزلهم فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ما tí ànábì wa عليه الصلاة والسلام wassalam májẹ̀mú àti èsì rẹ̀ lọ́fẹ́ wà ní tàbá ní májẹ̀mú àti èsì rẹ̀ òun náà ní pé tọ́ ọba sọ fọ́yà pé tọ́ ọba sí nǹkan báyìí máa sí nǹkan báyìí tó ń sì máa sí nǹkan yẹn lórí nǹkan yẹn ni tó ọba ṣe nǹkan báyìí o ò ní ṣe nǹkan báyìí májẹ̀mú ni májẹ̀mú lọ́lọ́run gbé wáyé pẹ̀lámà àtẹ̀sẹ̀là ọ̀hún nígbà tí anábì Ibrahim tó pa gbogbo rádaràdà yẹn ti wọ́n náà pa gbogbo rádaràdà ti pa gbogbo àwọn kẹta àrílẹ̀ kan ti nígbà tí anábì Ibrahim fi gbogbo nǹkan yẹn sílẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wàhálà. wàhábẹ̀nà ọmọ gbangba gbangba a tún fún láàrọ̀ ọmọdé ọmọ wọn aláwàkùbà ẹ̀rù ròyìn ẹni pé ìwọ ọmọ ẹ̀dá ènìyàn tó ń bímọ láyé nìsín ò lè fọ́ sóyà pọ̀ ọmọ rẹ tó bí yóò bímọ. nígbà tí anábìbọ̀ ayé mu ṣe tán ìdòdòjú mm. ẹ̀ta ọlọ́run sọ fún pé ó bímọ tí ọlọ́mọ tó bí nìyà yóò tó bímọ ẹni pé àná Ibrahim ti ní ìfọ̀kànbalẹ̀ yìí pé ìdílé òun ò lè parun hmm. ọmọ tá a bí yóò bímọ hmm. ah, ọ̀pọ̀lọpọ̀ alábímọ tá ló ti fọ́ sí àbí ọmọ tá a bí yóò bímọ hmm. ọmọlọ́run fún àná Ibrahim máa tún fi tàwọn èèyàn rẹ̀ a máa fi sọ pé ìwọ tó ọ̀rọ̀ ọmọ bí náà tó bá padà síbi tàwọn èèyàn tó bímọ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọ̀rọ̀ ọmọ bí nìyẹn ẹbọ ní lọ sí padà ẹbọ tó ń ṣe náà ni ó tún máa jẹun nínú àtọmọ bíbí nígbà tí wọn bá ẹmu ṣètò ìlú dáadáa wahabna lahu ishaqa wa ya'quba. that is that is that is when he turned his back. وكلا جعلنا نبيا وكلا جعلنا نبيا gbogbo wọn la wá sí wọn lánàá jọ lọ́wọ́ ọlọ́run bá sọ pé ó bímọ ọmọ rẹ̀ ní ó tún bímọ àtọmọ àtọmọ ọmọ èèyàn ńlá ni wọ́n jẹ́ Hmm. Hmm. bàbá tó jí èèyàn ńlá ní ìsìn ọkàn rẹ̀ ọ̀balẹ̀ fọmọ tó bí jí èèyàn ńlá wọn bí bàbá mo ti tàwọn ìdáná hmm. ọmọ rẹ̀ jí èèyàn ńlá àwọn ọmọ ọmọ rẹ̀ náà tún jí èèyàn ńlá lẹ́yìn wá gbà náà owó tó wá tún wá dé rè wá wo òun àti ó sì tàwọn ìdáná dáadáa owó tó dé wàwà hábẹ̀nà aláhùn wàwà hábẹ̀nà aláhùn rahmatina àwa fún wọn. and we gave them of our mercy a good provision in place. ọba fẹ́ ní mercy lọ́dọ̀ ọlọ́run ọba. ووهبنا لهم من ووهبنا لهم من رحمتنا kí wọ́n náà bá fẹ́ rí ìkẹ́ ọlọ́run ìyẹn náà lówó náà lọ́rọ̀ ọ̀nà ní kí n lò ọ̀nà ní kí èèyàn gbàgbọ́ sí ẹ̀rí gbèsè ayé ọ̀rọ̀ sìntánà bí Ibrahim sìntánà hmm, bí Ibrahim náà ṣe ayé sọ̀dátó wọ́sẹ̀lá mo sọ fún aníbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé téèyàn bá ṣe tàwíìdù dáadáa tó bá pàtìsì wà máa kàlákùtù ìdí náà wọlé ń sọ tó bá ṣe fọ́ sọ yà nǹkan méjì nǹkan àkọ́kọ́ ni pé wà ní àríṣìkì tó dá wà ní àríṣìkì tí ó tó ẹlò tí ó tún sẹ́kù nǹkan ẹlẹ́ẹ̀kejì oní àlàfẹ́ gbọ́ yìí oní àní pé wà á ní ààbò tó gbòpà amúnilẹ́yìn látara ọ̀rọ̀ ọlọ́wọ́ wa tó sọ pé inna Allaha huwa ar-razzaq tálákọ̀ọ́kọ́ nù dhul hmm. quwwatil matin hmm. amúnilẹ́yìn látara ọ̀rọ̀ ọlọ́wọ́ tó sọ pé dhul quwwatil matin ẹnikẹ́ni tó bá sì mọ́lọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo yóò ní ìpín nínú agbára tí ọlọ́run ọba fi ń jẹ agbára hmm. ọlọ́run ọba yóò fún ní ààbò tó lágbára hmm. ìyẹn ló jẹ́ sí pé kò ní lẹ́tọ̀ sí ìbànújẹ́ hmm. kò ní lẹ́tọ̀ sí ìbẹ̀rù ìbẹ̀rù ní jẹ́ tẹ́ntọ́ bá ti tọ́ ọba dáadáa ọkàn rẹ̀ ó balẹ̀ àwọn èèyàn máa ń sọ ní ìwé Yorùbá pé bí èèyàn bá débi ẹ̀rù ìbẹ̀rù ni tóníta òhì ìdùkọ́ o èèyàn bá débi ẹ̀rù ìbẹ̀rù ni tó bá ti tọ̀ òhì ìdù dáadáa ẹ̀rù ní bọ̀ kódà ibùgbọ́n tí instant tó fi dẹ́rù bà wọ́n tó ọba sí ilé pẹ́rù fẹ́ bọ̀ ìránṣẹ́ e, e, e, àbò wà látọ̀dọ̀ ọlọ́run ọba pé ọgbọ́dọ̀ bẹ̀rù hmm. ọkàn rẹ̀ balẹ̀ ọkàn rẹ̀ ó di wọ́n fi máa ń bú wọ́n fi máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sọ gbogbo ẹni tó bá ti tàwọn èyí gbogbo ẹni tẹ́ ti tàwọn èyí tẹ́ tó ti súnà wọ́n máa sọ fún pé àkúmọ̀ tí wọ́n gbé mi hmm. gbé nǹkan kan mi níta gbé mi náà ní tàwáhí nítorí kẹ́rù ọmọ àbá wọn ni hmm. kí wọ́n gbé tàwáhí dùn mí tí wọ́n bá ti gbé tàwáhí dùn mí tó sí dáadáa orí kọ́kàn rẹ̀ báyìí ọmọ tí máa ń dẹ́rù báyìí ẹ̀rù ní bà ọ́ hmm. ọmọ tí máa kó payà báyìí àyàn ní pa ọ́ kódà ní tó yẹ kókó payà báyìí lásìkò tó yẹ kókó payà báyìí ọlọ́wọ́n ọba yóò mú nǹkan ránṣẹ́ sínú ẹ̀mí ẹ̀dá sínú ọkàn rẹ̀

إنها تسعى They said, Oh Musa, that is Moses, either you throw first or we be the first to throw. Musa, that is Moses, again said, No, throw the first. Then behold, their ropes and their sticks, by their magic, appeared to him as though they moved far. fast. Bẹ́ẹ̀ni, Ànábì Musa Ayéṣọ́lá tó ń sọ, ní tí ó rí rí láyé lọ́kọ́kọ́ rí ń bẹ̀yẹn, kéèyàn rí nǹkan tí ẹ kúkò rí ẹ̀rọ bá oníjọ́ kan tí mọ́tò kọ́kọ́ dárí ọ̀nà àwọn tó kọ́kọ́ rí wọ́n sá lọ ni hmm. ilé kíní ń dùn yìí wọ́n hmm. gbà tá a ti bá sábà ní ọjà hmm. sábà máa ẹni mi máa rìn kí ló fi ti máa fi mọ́tò ṣẹ̀dá láwọn ah. mọ́tò sákọ́ èpo ti pẹ́ ni bíi lọ́dọ̀ ẹni tó kọ́kọ́ rí mọ́tò láyé nàìjíríà yìí ó lè fi ọ́sá eré tọ́fẹ̀ ìdákú pé yé ìpàlà ó ló lè lé ìlú ni tó ń tánà bí mo ń sáwò rí rí àárín ìsọ̀rọ̀ àti wọ̀sàràm tí ń dẹ́rùbà àyàn náà lòdì yìí òyìnkan tó sì dẹ́rùbà àyàn jù láyé ó náà ní pé kíyìn orí ọ̀wọ́wọ́ ejò tí ò bá àṣàlẹ̀ mọ́tò ní ọ̀wọ́wọ́ ibẹ̀ ni pé ọkà tèbè hmm. paramálẹ̀ ti jẹ́ǹjòkè àti gbogbo àwọn àrin ìjò wá kójọ lójú kan náà wọ́n sì wá yanu pàkàpàkàpàkà níwájú rẹ̀ ẹ̀rọ bọ̀ bọ̀ ọba lẹ́jọ́ kan gan ẹ̀rọ bọ̀ báwo wá ní tó bá rí oríṣiríṣi gbogbo ọ̀rẹ́ ìjọ tí ń lọ tí wọ́n ń yanu báyìí tí hmm. ń yanu báyìí tí ń yanu báyìí ànábì rí ìran gbogbo ìjọ tí ń bẹ láyé hmm. ànábì ànábì mú sára ohun ti bẹ́ẹ̀ náà ń bọ̀ orí tán kí tẹ̀lẹ̀ sí. فأوجس في نفسه خيفة موسى ànábì Mùsá ọba fíìlì kọbẹ̀rú ó fíìlì pé ah, kíní yìí ti dẹ́rù he conceived fear in himself. kìí ṣe kọ́ bẹ̀rù ló jẹ́ sọ fún ọ pé tọ́ba ṣe tàwọn ẹ̀rù ní jẹ́ tiẹ̀ ní ti máa dẹ́rù bà yẹn tọ́ba ti ẹ̀fẹ̀ kẹ́rù wá tọ́ba ti fẹ́ gbẹ́rù gbé ìbẹ̀rù ẹ̀ wá báyìí lọ́lọ́run ọba ó fi àǹtí ìbẹ̀rù pàdé ẹ̀ àwọn ẹ̀kọ́ wọ̀tà ààrẹ musa fíìlì ìbẹ̀rù nínú ọkà rẹ̀ ah, bó ṣe ń fíìlì báyìí kí ló tẹ́lẹ̀ sí. qulna la takhaf innaka antal a'la. and Allah says fear not surely you will have the upper hand. ìjọba láwọn àwọn oní fear not má bẹ̀rù àwọn onítàwọ̀hídù. bàbá bàbá musa látàkà fear not ọ gbọ́dọ̀ bẹ̀rù lẹ́yìn ìgbà tó tún gbọ́dọ̀ bẹ̀rù yìí ìnìkà ànìkàlà àfàlà ìwọ náà jẹ́rìí. ìwọ náà bá ti tàwọ̀hídù rẹ̀ dáadáa ọ jẹ́rìí ọ̀tá rẹ̀ kílọ́fà tí Musa ti borí tó fi jẹ́ pé ìbẹ̀rù wa kò lọ́dọ̀ rẹ̀ torí bó sì tàwíìdù dáadáa àwọn sọ fún wọn náà tó ń gbọ́ tó bá sì tàwíìdù rẹ̀ dáadáa látàkàf إنك أنت الأعلى لا تخف إنك أنت الأعلى طبعا التوحيد لا لا ولا مبالغ ولا جريعة نعم رأس النمل آية كوا آية كوكنا أنا ما بطل دعالك يا موسى لا يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون And throw يستيك ọlọ́wọ́ bá sọ pé wa Musa àríṣọ́láàtù wasalam ọ̀gbọ́dọ̀ bẹ̀rù bákan náà ẹni tó bá jẹ́ òjíṣẹ́ ọ̀gbọ́dọ̀ bẹ̀rù lédè mi. bẹ́ẹ̀ni the messenger fear not in front of you. àwọn kan wá wà tẹ́lẹ̀ wọn máa bá àwọn àwọn làwọn tàn. illa man zalama thumma baddala husnan ba'da su'in fa inni ghafurur rahim. except him who has done wrong and afterwards. Has changed evil for good. bẹ́ẹ̀ni àwọn yẹn ni àwọn yẹn ni àwọn tẹ́lẹ̀ ọmọ ọba àwọn nìyó àwọn ọlọ́wọ́n bá bẹ̀yìn àwọn tí ọba ti ta òhèdè ni gbogbo ẹni tí ń so nǹkan lápá tí ń so kọ́lé mùsùlùmọ́jì ọkàn ẹ̀yin ò lè balẹ̀ láíláí èmi tí wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run bá lọ sọ hmm. ẹ̀rọ ọmọ bàmí eh, ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ tíra kan ní ọkọ̀ọ̀kan sọ mẹ́rin ọ̀nà rẹ̀ hmm. mo bá padà wà lọ́dún kẹta bá ó ti bá tíra mẹ́ta ń bẹ̀ wá hmm. di ọdún kẹrin ó ti bá márùn-ún ń bẹ̀ ìmọ̀ lékún sí ìmọ̀ lékún sí. Eh ẹni tí ń fi ń kọ́ ọwọ́ òṣìṣọ́rùn ọwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójú apá kan ní ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀ báyá tẹ́bà ìdóṣù mélòó kan òṣìṣẹ́ apá méjì mọ̀ báyá yóò tún ní ti fi sítan mọ̀ báyá lóde nígbà máa kàṣẹ ojú ti ń dé máa fìlà níwọ̀n adé ti pé yóò tún lè ti ń tán ti ró òṣòṣù yóò lè ti ń bọ etí ẹlòmíì fẹ́ lè máa so máa bẹ̀rẹ̀ gan pé ìkan wà tá a máa so máa abẹ́ pé yóò máa so máa bẹ̀rẹ̀ pé abẹ́ la gbọ́dọ̀ fẹ́ lè sí òde nífọ̀kànbalẹ̀ hmm. àfikọ́ padà ọlọ́run bá sọ pé la takhaf hmm. inni la yakhafu ladayya al-mursalin hmm. ọba níbi musa gbọ́dọ̀ bẹ̀rù gbogbo ẹni tó bá lòdì sí kì í bẹ̀rù ọ̀dọ̀ àwọn wọ́n yá máa bẹ̀rù. illa man zalama thumma baddala husnan ba'da su'. àwọn ayẹyẹ nìkan ní àwọn bẹ̀rù gbogbo ẹni tó bá ti padà síbi àná náà alábíwá ló parí ìṣọ́lá tó wà sàn tí mo kí fún ẹni pé tó àbá gbá ya kúrò ní ọ̀rọ̀ sàgbọ́sẹ̀lẹ̀ àwọn àdájọ́ àwọn ọba yìí ó sì mọ̀ pé tó bá ti tàwà yìí ti ìbẹ̀rù ọ̀jẹ́ Mm. àwọn àwọn máa tún mm. nǹkan máa paná fún nǹkan mẹ́sẹ̀ ẹlòmíín sún wọn mọ́tò ẹ̀dùn ti bẹ́ẹ̀ ní ẹ̀rù tó ń bà á. náà anáwó alóò parí sọ lọ́dọ̀ ankabus ayẹ̀dẹ̀ ti tìrì ló mọ̀ bíta wá sí tàwọn èdò ìfẹ́ àná àti lókọ̀ rẹ̀ ọmọ jẹ́ alábi ló tún sí tàwọn èdò ọlọ́wọ́n bá sọ pé wàlá mà. wàlá mà án já بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين الانتظام تمناني بي وقالوا لا تخف أنا لوط عليه الصلاة والسلام ما تنوجي ستي قنكاري تقبل تقبل أمام ملائكة tí wọ́n máa fi nǹkan payé rẹ̀ tí wọ́n dé bá ànábì Lut mm. alayhi salam ẹ̀rù bà. and when our mm. messengers came mm. to Lut. ẹ̀rù bà mo lè sọ fún wa mo lè sọ fún wa yìí pé gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni tó ṣe tawhid àpẹẹrẹ ẹ̀rù ló lè rí mm. ẹ̀rù ní ìbà ọ̀gàngàn ó rí àpẹẹrẹ ẹ̀rù nígbà tó rí àpẹẹrẹ rẹ̀ kò tí ì rí dáadáa lójú ẹsẹ̀ ni wọ́n sọ fún pé látàkọ̀ wàlá tàṣán. have no fear and hmm. do not grieve. ọ̀ gbọ́dọ̀ bẹ̀rù máa. túlí. bẹ́ẹ̀ ni hmm. báyìí ni àrẹ wa ló àrí sọ̀rọ̀ àti wọ́n sàn án ló tún di fear not hmm. torí ń bá àrẹ wa Dawud àrí bá sọ pé. إذ دخلوا على داود ففزع Qalu la takhaf. Bẹ́ẹ̀ni, nígbà tí wọ́n wọlé lọ bá àná ìwọ̀n Dawud, àríṣìláta. Àwọn olówó ní àwọn màláíkà ti dẹ́rùbà rẹ̀. Àwọn màláíkà ti jẹ́ sí pé tí wọ́n ní kí lọ fi àjà wọn yìí. Nígbà tí hmm. When they entered in upon David, that is anabi dawud hmm. he was terrified of them. Hmm. bó ṣe bẹ́ẹ̀ tẹ́lá yìí ọ̀lù. ọ̀lù la àwọn ìbẹ̀rù àwọn onítàwọn ìdè ìbẹ̀rù jù wá. èrè hmm. ah, olùgbọ́ mi alákùnrin gbogbo wa náà la mọ̀ wípé tó bá rí ẹ̀dẹ́ ènìyàn kan tí ó ń fún ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ ní nǹkan tó jẹ́ sí pé gbogbo ẹ̀dẹ́ ènìyàn ló bùkátà sí nǹkan náà. Hmm. ẹ̀gbọ́n yorùbá yẹn ni olùgbọ́ mi tó ọba rí ẹ̀dá ènìyàn kìnìyàn kan bàbá kan ládùúgbò yín hmm. ó ń fún àwọn ẹ̀dá ènìyàn àwọn ènìyàn bíi ẹlẹgbẹ́ rẹ̀ hmm. ní nǹkan tó gbogbo èèyàn ló nílò nǹkan náà àgbẹ̀ ayẹká mọ̀ dájú ẹni bẹ́ẹ̀ ọ wá ṣẹ́kù lọ́jọ́ kan máa fẹ́ràn rẹ̀ ó ti ní Hmm. ọwọ́ àṣẹ́kù lọ́jọ́ kí ah, wọ́n rántí pé ẹ̀jẹ̀ ah, káfẹ́ ní kejì wà ń bẹ̀ hmm. wọ́n lọ ọmọ ẹ̀rẹ́ olùgbọ́ mi pé ẹni tó bá ti tàwọn èdè dáadáa hmm. nítorí wípé wọ́n ti tẹ̀rì sínú búdò máfíẹ́ mábẹ́rù fíàndọ̀tì ni wọ́n wọ́n ti lúwẹ̀ nínú odò ẹ̀ wọ́n ti wọ̀ lẹ́wù wọ́n ti dé nífìlà wọ́n ti wọ̀ ní ṣòkòtò wọ́n ti wà wọ̀tẹ́lẹ̀ fíàndọ̀tì torí bọ́ wá kárí lọ́dọ̀ wọn yìí wọ́n tún wá dẹni lọ́ wá gbé wọn débi wọ́n tún wá ń fa pé má bẹ̀rù káàkiri hmm. wọ́n a máa sọ fẹ́ dẹ́yìn náà bí ah, má bẹ̀rù má bẹ̀rù ẹ ń bá ṣe tàwíìdì dáadáa ó ti di fíànà ti má bẹ̀rù hmm. nítorí pé tàwíìdì wá pọ̀ ó ti wá fíànà ti ti wá pọ̀ lọ́dọ̀ rẹ̀ nù hmm. ó tún wá dẹni tí ń sọ fáwọn èèyàn pé fíànà ti ìyẹn ló fi jẹ́ sí pé àwọn ẹni tó bá ṣe tàwíìdì dáadáa níbi lẹ́vù nígbà tó tẹ̀lé síbi ibùdó mábẹ́rù mọ́ òun náà wá dẹni tí ń fún ìfọ̀kànbalẹ̀ lọ́wọ́ pé tọba ara wà fún tọba dúró ti tàwọn ìdí dáadáa mm. wọn máa fún má sì bẹ̀rù wọn máa fa káàkiri mm. gbogbo àwọn àfáà tó wá gba ilá tòkòtà wà yìí máa bẹ̀rù ní ẹnfọn káàkiri mm. ẹ máa lẹ́nìkan tó fẹsẹ̀ kan wá ní bàbá rẹ fẹ́ kú dọ́là rẹ máa lẹ́nìkan tí ọlá la kàn wọ́n bí a ò sí lóde nìyẹn máa lẹ́nìkan tó kíni àwọn ẹ̀yìn lọ mọ̀ pé wọ́n yẹ tí ó ń tà wáyé àlàyé lẹ́nlẹ́kọ̀ọ́